gbogbo ìlú Ṣakí ẹ ká tẹ́wọ́ báyìí. Àgbákò ní bámánú Ṣakí o. Àwọn obìnrin ò sàmí o. Wàhálà bòròrò ní bámánú Ṣakí o. Àmín o. Àmín o. Àmín o. Àmín o. Àmín o. Àmín Jésù èèyàn tó pa ní ọdún tó lọ tó ṣírò pé tú àwọn tó ń pé ó seventeen thousand. lọ sókè bí àwọn ọlọ́pàá wa ṣe wà yìí ó wá pa èèyàn tó lọ seventeen thousand èèyàn fún bandit èèyàn haram kidnapper pépà pé ni o pépà yẹn sì wà lọ́wọ́ wa àwọn pé ṣé bá ṣe máa bá orílẹ̀-èdè yìí lọ nìyí ṣé bá ṣe máa bá lọ rèé àwọn ṣe máa ká bá fẹ́ ṣe nǹkan àwọn nọ́ọ̀tì ní ìsìn báyìí ní Kwara lọ́wọ́lọ́wọ́ báyìí MC olú ọmọ MC olú ọmọ ó ń ṣe rálì sí gbogbo Ìlọrin kò sẹ́nibọ̀dì tó dúró dúró o pé kọ́mọ̀ ṣe rálì o MC olú ọmọ ó ń ṣe rálì lẹ́kọ̀ọ́ kò sẹ́nibọ̀dì tó dá dúró o kò tí yóò bá wọn fẹ́ ṣe nǹkan wọ́n wà ní kó mọ̀ ṣe é èmi ẹni kẹ́ mọ̀ dá wa dúró o bọ̀ tẹ́ ẹ bá ní kò mọ́ kẹ́ pèmí lọ́mọ bàbá wa ṣífì mọ̀ mú ilẹ̀ yorùbá wọ́n tún ti kalẹ̀ sí ìlú ṣakí ìwòye àná èkìtì ni wọ́n wà lọ́n twelve èmi ní thirteen wọ́n tún ti wá ṣakí o ọlọ́run bá aṣọ bàbá yìí o ọlọ́run bá fi iṣọ́ rẹ ṣọ́ ẹ bá bá gbàdúrà fún bàbá yìí. kó má ṣubú ara kó má ṣubú ẹ̀mí a gbàdúrà fún bàbá yìí gidigidi òun nìkan là ń rí o bàbá yìí nìkan là ń rí o ẹ bá a gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí ẹ máa bá gbàdúrà ní gbogbo ìgbà fún bàbá yìí.

òrìṣà ọlọ́run mi dúpẹ́ gbogbo ọ̀dà ọlọ́run mi dúpẹ́ gbogbo òrìṣà tó ń bẹ láàyè. tó tó.